أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من عبده ونفسي ونفسي بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعزائي الله الحمد لله صلى الله عليه وسلم رمضان ìjọra tọ̀tí tọ̀tí oṣù márùn-ún lẹ́yìn nígbà tó bá wọ́n láìpẹ́ yóò jẹ́ pé ìdá kan nínú mẹ́fà ọlọ́run ti mẹ́kárí ní ojú látijọ́ bá rẹ̀ ti wá bẹ̀rẹ̀ tí o béèrè ọgọ́rùn-ún tí o tẹ̀lé ọ ẹni tó má kà ló ṣe kí ni wọn. afẹ́bẹ̀ àfẹ́bẹ̀ á lọ bọ́lọ̀ níjọ́ kan ṣùgbọ́n abẹ ọlọ́ọ̀ gbogbo ọjọ́ bá bà lọ bá ọlọ́ọ̀dẹ ọjà púpọ̀ òtijọ́ oṣù ọ̀ká tó gbogbo bá ṣe bá jìyà lọ́dọ̀ ọlọ́ọ̀ ọlọ́ọ̀ kó sọ wa bẹ̀. Àwọn ìbá ti ṣe bá tọrọ àforíjì kọlọ kò tòrí wa. Mi fẹ́ kí àdírẹ́sì pọ̀ kọjá lẹ́tà. Súrà ta fẹ́ tù áyà tó pọ̀ kù. Òun náà kọ sí invitation letter fún mi. Ní ìfọ́dá mi lójú ó dín bí oṣù Rọ̀mọ̀dọ́ọ̀nù. kan tó pọ̀ sí. Kò kó ṣe sí ìrù alákọ̀ọ́kọ́ lẹ́ni tó bá mọ̀ pa tẹ̀sí ẹ̀ tó bá sì mọ mọ̀bùmọ́lò súrọ́tì Maryam ẹ̀ bá wọn ti súrọ́tì Maryam kó nínú torí pé tó kó sínú ọ̀rọ̀ tàwọn ìdìbò bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí máa ń pọ̀ bẹ́ẹ̀ in fact gbogbo ẹ̀ tí máa ń dọ́gbọ́n yọ̀ lọ sọ́ọ̀sì kó tètè sùn má bí ó rí òdodo ń bì pé sẹ́nìkan bá yẹ kú lẹ́ni tó pe Jésù lọ́lọ́ àbò pe Jésù lọ́wọ́ náà wà láì kéde pé lọ́wọ́ lẹ́nìkan yọ̀ọ̀rà àwọn ọ̀rọ̀ yọ̀ọ̀rà sí wọn náà. Tó jẹ́ kí gbogbo àwọn àfáà tí wọ́n sọ pé ó wá ja lórí rédíò lórí social media ẹ̀yàn ẹ̀rọ kan náà làwọn àtàwọn kírísítẹ́nì jọ sí kàǹtì gbogbo àgbàlagbà yẹn pọ̀ tó wọ́n sọ. tó lẹ́nìkan lẹ́tọ́ wá fẹ́ dẹ́tẹ̀ kọ́ má dẹ́tẹ̀. ó bẹ̀rẹ̀ sí àwọn ògbógbó ti yàn pé ó ń pàtẹ wọn àgbógbó ti yàn pé lórúkọ jésù àwọn gbógbó ti dáàbò wọ́n gbógbó ti muslim brother sábàbí fọ́dà lọ́gbà ṣúná. mo rò wọ́n padà yọ ọ̀rọ̀ àwọn fẹ́ẹ̀kì bíi mẹ́rin kan lérè àwùsá wọ́n láwọn ilé ìwé àwọn bá ń wọ̀ bọ́ọ̀lù. àwọn ọmọ wọlé lẹ́yìn ọ̀rọ̀bọ káwọn wá iṣu press report ta bí bàbá tó nígbà táwọn south south south east tí wọ́n ti ọdún ọ̀sẹ̀ méjì tó kéré sí mùsùlùmí tó ṣe mùsùlùmí tó ọba ti mọ ìlànà ẹ̀yìn ọmọlẹ́yìn jẹ́ òṣèlú ní bó ṣe ọmọlẹ́yà lórí Muhammad sọ́lá àlọ́sọ́lá ṣùgbọ́n Jésù fúnra rẹ̀ tọ́gbà já sí pé tọ́sọ nínú súrátù mọ́ríyàmọ̀ ìlàbá lò gbogbo kíṣẹ́ ìtọ́ àdúgbòkú àwọn ni wọ́n láwọn ìfẹ̀rú ọlọ́run Jésù rẹ̀ ìfẹ̀rú ọlọ́run lọ kí wọ́n bá gbàgbẹ́bẹ́ ọlọ́run wá kí ló kù dáa máa ṣe á máa kí o á máa gbà rẹ̀ á máa lọ ájì tá a bá ti ń fẹ́ kí látàǹdẹ̀ mọ́ àdúgbò ihe nìkan kúkọ́ ń bọ̀ bá rí sí ìyàwó oṣù gbogbo ẹ̀yìn sífà máa fẹ́ súnmọ́ bí torí pé màá rọ́ọ̀ṣì àwọn ayà ṣùgbọ́n àwọn mùsùlùmí bàbá tọ́lẹ̀ lò díẹ̀